نعم الحمد لله نحمده ألم يكن مني <coughs> ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا آه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله àmọ́ báyìí adá ọpẹ́ fún Ọlọ́run ẹ dákun ẹni tó lọ mú bá mọmọ rẹ sọ́dọ̀ tàbí káwọn méjèèjì bọ ta adá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tó já Ọlọ́run ọba tí ó tún ṣe ń rọrùn fún wa látún ti péjọ ní pípéjọ ní bá gbé kínní yìí pé a tún fẹ́ máa kẹ́kọ̀ọ́ síwájú sí i nípa ìsìn wa tá a tún fẹ́ lọ mú ẹ̀kọ́ nínú tírà alimami Bukhari rahimahullahu ta'ala rahimatan wasi'a kọ́nà bá kẹ́ Imam Bukhari ó sì ní àtìyín náà ní mùsùlùmí gidi kẹ́sìn ọlọ́run bọ́ba tó la ẹ̀ka tí ó yẹ sí kẹ́kọ̀ọ́ lóye. ibi tá a dé nínú ẹ̀kọ́ tá à ń kọ́ òun ni báàbù àlàáfíì ánìlkọ́ọ̀dì báàbù àlàáfíì ánìlkọ́ọ̀dì báàbù ti ń sọ̀rọ̀ nípa mímọ̀ ṣe àmójúkúrò fún ọmọ ọ̀dọ̀ kí làwọn ẹ̀kọ́ tó so máa.